bọ́n máa ṣe wà bọ́n máa ṣe wà nílẹ̀ nìyẹn tí wọ́n máa tẹ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ òórùn ràn ilẹ̀ gbóná wá ní ilẹ̀ tutù ibi tààbò sí ti bere nìyẹn àwọn ọ̀rọ̀ rádaràdá tẹ́ máa ń Asa àṣà òfò tẹ́ ń ṣe tí ò ní mí nì ilẹ̀ mo ní ilẹ̀ gbóná ah no ẹ máa sọ pé ilẹ̀ tutù ara máa pa ilẹ̀ gbóná ló ń jẹ́ ilẹ̀ gbóná ni ilẹ̀ tutu. ilẹ̀ ń jó mi lese ló tutu. ṣé kí n ni that is abosi. Is is the stupidity Abosi ni. iyọ̀ ń jẹ́ iyọ̀ wọ́n ní olókun àwọn kan sọ pé wọn kì í dárúkọ iyọ̀ wọn ní olókun ni kẹ́ máa pè é má pè ní iyọ̀ iyọ̀ olókun kọ́ ọlọ́sà ni tàbí ráyè gbogbo rédèrèdè yìí ilẹ̀ ń jó mi ilẹ̀ tí mo tẹ̀ yóò ń jó mi ó gbóná àwọn àṣe àwọn àìmọye ọ̀rọ̀ tẹ́ ń sọ tó make sense owó pọ̀ lọ́wọ́ mi ẹ jẹ́ kí ìyá jẹ pa nígbà yẹn ṣèbó owó pọ̀ lọ́wọ́ ẹ ni ṣèbó sọ pé olówó lẹ́ẹ̀kan ṣèbó owó pọ̀ lọ́wọ́ ẹ ni ìwádìí sọ pé o nídìí owó o fẹ́ o ń dà á pè mi ò lówó lọ́wọ́ lọ́jọ́ mi ìlówó lọ́wọ́ ẹ fún mi lówó owó pọ̀ lọ́wọ́ mi gbogbo àwọn snag òfò snag rádaràdà tó ní mí nìyẹn ẹ lọ ẹ lọ ẹ lọ kó gbogbo ẹ dànù kẹ máa sọ reality ẹ sọ reality bọ́rọ̀ bá ṣe rí ni kẹ ṣe sọ reality owó pọ̀ lọ́wọ́ mi ó dẹ̀jọ́ fún mi owó pọ̀ lọ́wọ́ mi àpò mi kún ṣọ́ṣọ́ báyìí àpò yẹn máa kún kú ní bá àpò yẹn ṣe kún yẹn ló dẹ̀ máa wà bẹ́ẹ̀ for life èmi ò ní wọ bẹ̀ síbí àpẹ́ ti kún àwọn ọ̀rọ̀ rídìrídì tí ò ní túmọ̀ tí ò ní mínì tẹ gbé lórí gangan gangan gangan gangan gangan ṣé ṣé mi ò kí sọmọ Yorùbá ni kàdé èmi wọ̀ wá ni.